ọlọ́run ọba sọ pé wà láwọ́ anná katabina alayhim an qutulu anfusakum aw ikhruju min diyarikum ma fa'aluhu illa qalilun minhum ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعدون به لكان خيرا لهم وأشد تثبيتا àwọn orí pé ó lè ń bẹ̀ ní àwọn tó rí wá àti tó tún lé èyí tí ẹ lè pọ̀ wọ́n lẹ́ni tí wá pàṣẹ nígbà tó ń sọ̀rọ̀ àwọn tó jẹ́ rìbá bí ṣe ń dìlé ọmọ nalẹ̀ yọmọ jẹ́ ọmọ nalẹ̀ ń jàrù kìyàmà yọmọ dìde yọmọ nalẹ̀ àwọn bí àwọn tó ń jẹ́ rìbá nù ó wẹ́n tẹ́ sọ́rọ̀ ìbá di tẹ́sọ́ di ọ̀sọ́ fáàrí fáàrí lẹ́tẹ̀ẹ́ sọ́rọ̀ ìbá sí ẹ̀rọ mẹ́rin pé àlóòrùn ah, òun ti sàn tán o ó tún sọ jáde fún òjìkàtà ó tún sọ báyìí pọ̀ jẹ lónìí la ilaha illallah ẹlòmí ó kú sórí lónìí tí ẹ ọlọ́run wa sọ̀rọ̀ wọn pé èso àtọ̀rọ̀ bá kọ́ àyà 275 sí àlùkùránì rẹ̀ olùgbọ́ mi alákùnmọ̀lẹ́kọ̀ tó wò 275 ọlọ́run wa sọ pé alladhina ya'kuluna riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbatu ash-shaytanu minal mas الذين يأكلون الربا لا يقومون إلا كما الذي يتخبطه الشيطان من المس كلافة ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله